dẹ̀ sọ pé bó ṣe máa rí nìyẹn. ṣé wọ́n béèrè ṣé wọ́n béèrè. àwọn kan kan kan kan kan ẹ̀mí sí ẹ̀mí sí ẹ̀mí sí ẹ̀mí mi. má fi ojú owó wo ọmọbìnrin kò dẹ̀ má fojú ẹwà wo ọmọbìnrin fẹ́ wàhálà wọn mú ń ta lóde sí ọ̀pọ̀lọpọ̀ wọn pa wọ́n ti lo cream dédé wọ́n ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin sí ìwà bó ṣe máa ń ṣe tó máa ń makeup yẹn tó máa wọ́n ṣàwọn rò ṣé ọmọ ọlọ́run. mi ò fẹ́ kó fi ojú wo ẹwà obìnrin bí kò ṣe ìwà obìnrin. you see this guy um, the guy is not too tall not too short not too fat mm-hmm. not too thin, not too dark, not too light. Can't you see me? Don't scare me, come I'm outside. Here. Adekule, where I'm are you? standing here. Adekule! Wow. Adekule! Adekule! Gosh, man. Adekule, no! Come don't on, now, don't scare me! Sex? Once? Just once. Uh, I... Once. You know I don't like... I've slept. with almost all of them. ibi tí mo lọ owó dé mo lè ta ọmọ mi kí n fi gba owó. Pastor Sola. And that is what we call youthful exuberance. èyí kò ẹgbàá Jésù gbọ́ èyí kò Jésù gbẹ́nu ayé yín ẹ pé Jésù ẹ̀jọ̀ ń gbé pé àti Jésù pé ẹ̀jọ̀ ń jẹun ẹ wá ṣe wáṣọ pé mi ò gbàgbọ́ pé mi ò gbọ́ lọ́ngbọ́ ẹ̀ ti fọmọ lórí tẹ́ ẹ̀gbà tá a gbogbo tá ń ṣe èyí tí ń bẹ lábẹ́ ọ̀run tọ́lọ́run ò àṣegbé kò ṣe àṣepamọ́ lọ wà. àwọn aṣọ ẹ̀sìn báyé mi jẹ́. báyọ̀ mi bàjẹ́ tó má bínú. ẹ̀sìn báyé mi jẹ́ o. níbẹ̀ ṣe ń wo mi àmì gọ́sìpà. gọ́sìpà pásítọ̀ Ṣẹ́gun. nísìbà ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ àti mọ́mọ́ lọ sẹ́kọ̀ọ́ ọmọ ti lóyún báyìí ọmọ gángan pàápàá fúnra ẹ̀ mọ̀ pé òun ti lóyún kí la fẹ́ ṣe báyìí. HIV AIDS mọ̀ bọ́ yẹn ń gbé kiri. wow hiv positive mo dẹ̀ bá just because of what? <laughs> Lost destroys lives. ìwé wo lèyí o ẹgbàá ni a ò mọ ohun tá a ó ṣe alágbára ṣubú ìjà ń ṣègbè tàwa nìyí ó gbani. irú èwo lè yí. ẹsẹ̀ bàbá. ẹ kú ìlú wa yìí inú mi dùn pé mo rí omi àlàáfíà mo rí ojú àlàáfíà ayọ̀ yóò sì ní dìbànújẹ́. àṣẹ bàbá àṣẹ yóò dà fún yín àṣẹ ẹ pẹ̀lẹ́ hmm. tẹ́ ẹ bá rí nǹkan tó dàbí ẹni pé ó rú yín lójú tó dàbí ẹni pé kù díẹ̀ káàtó hmm. tẹ́ ẹ dékòrí ẹbí mi kíní ìlérè mo sì ṣàlàyé ẹ̀ fún yín. <laughs> gbogbo nǹkan ní ń lọ létòlétò oúnjẹ ń bẹ àsìkò tó wù wá là ń jẹ ìgbó wù wá là ń sùn kódà àtún ń jarun pálura wa. <laughs> ibi abároko sí ibẹ̀ là ń sí. Si ṣé ìgbàgbé tí mò ń sọ fún yín tí mò máa ń tẹ̀ mọ́ yín létí ibi mo sọ pé ẹ̀ gbọ́dọ̀ dé torí pé wọ́n ní awí fún ni ó tó dání ni o agbájá káàdì. bàbá ṣèbí tilé tẹ́ ẹ láàgbọ́dọ̀ dé nínú gbogbo létí ń bẹ láàrin ìlú yìí àní débẹ̀ àní dẹ́jà ẹ má dẹ́jà o bẹ́ẹ̀ bá ẹ ti lè débẹ̀ pẹ́rẹ́ ẹ jẹ ìwọ̀ hmm. bẹ́ẹ̀ bá sì jẹ ìwọ̀ rèé ó dàbí alágbára tó nasẹ̀ kànga ó wá dàbí pé alágbára méjì ti ń jà lórí afárá ibú omi ni ó làwọn ń jà o. bàbá nígbà tá a kì í sọ ọmọdé a ò ní dẹ́jà. ẹ má dẹ́jà o ẹ má dẹ́jà o ẹ má dẹ́jà o àwífún ni ó tó dání àgbàjàkadì ó wù mí bíi kẹ́ ẹ ti pọ̀ sí báyìí lọ nínú ìlú ṣùgbọ́n ó bà náà ni kì í tí ì bàjẹ́ ó ku òṣùpá kan báyìí tí irú mi ò fi jáde lára rẹ̀ òṣùpá kan dé tán orí yín náà nù. <laughs> ó dà bàbá ó dà bàbá ó dìgbà ọ̀rẹ́. a tún mọ retí yín lọ́la o. <laughs> ẹ pẹ̀lẹ́. ẹni ló dé ganan kí ló dé kí ló dé tó jẹ́ pé mi nìkan tí mo bá fẹ́ roko nírẹ́ nírẹ́ roko tí mo bá fẹ́ rodò nírẹ́ nírẹ́ rodò ah, ah. èmi nìkan mo wá ń dágbé nínú gbọ́ kìkìkìkì yìí nra ni bá sọ̀rọ̀ nra ni bá ṣe èmi náà kùnrin ogun. Ah! <laughs> ọkùnrin kúkúrú àbìjà kankan o ẹrù ọkùnrin kúkúrú àbìjà kankan mo fẹ́ ránṣẹ́ o tó o bá wà ní gbèrí òkúta àṣàṣà wá jẹ́ mi o bá bá ṣe gbèrí ọ̀sà lọ́wọ́ ọyọ́ sáré tètè kọ́ ọmọ bọ̀kọ́ wá jẹ́ mi ẹrù o ẹrù o ẹrù o. <laughs> Oh! <laughs> ó kárí ẹrù. mo pè ọ́ èmi mo pè ọ́ ó yá sáré tètè o kọ́ gbóhùn ẹnu mi wàgbálà mi yà ní ṣé bó rí sọ́dà kémi nìkan mọ́ dágbé. kò dáa. sọ́dà kí n bẹ́rẹ̀ yẹn ń ṣe kí n mọ̀rẹ̀ nínú. kò dáa. wọ́n ń dágbé mò ń dásọ̀ mò ń dájẹun ṣé o rí pé kò dáa. ń wà á lọ sílùú àlàáfíà arábìnrin kan àtọkọ rẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n fẹ́ kọ́ lọ bá mi tàn wọ́n jẹ. ọ lọ bá mi fún wọn léèwọ̀ tó pa aláṣẹ fún wọn pé wọn ò gbọdọ̀ jẹ ṣó o ti gbọ́. bẹ́ẹ̀ni mò ń gbọ́ ìlú àná. ọkàrè ọkàrè. ṣé o rẹ́ṣọ yìí òun lọ́ba wọn pa aláṣẹ fún wọn pé wọn ò gbọdọ̀ jẹ èyíkéyìí tó bá fi lè jẹ̀ṣọ́ yìí nínú wọn ó ti ta sí àgẹ̀rẹ̀ ó ti ṣàṣọ́finu ọ̀yà ń gbà ọ̀yà gbà ọ̀yà gbéra sọ ó mi tẹ̀ wọ́n jẹ ọ̀kàrè. mo gbọ́ olúwa mi má ṣe ju bí ẹ ti rán mi lọ. wọ́n mọ̀ wọ́n mọ̀ pé ó jíṣẹ́ wọ́n mọ̀ pé ó ṣe ọkàrí. Ha ha ha ha! alágbára ṣùgbọ́n ìjà ń ṣe gbé tàwa nìyí ó gbà ni. irú èwo lèyí o ẹ gbà mí a ò mọ ohun tá ò ṣe alágbára ṣùgbọ́n ìjà ń ṣe gbé tàwa nìyí ó gbà ni. bíyà ńlá bá gbé ní sánlẹ̀ kéékèèké àgórí ẹni alágbára ti sọ agbára nù ó dẹ ní ìyà láwùjọ tàwa nìyí ó gbà wá kalẹ̀ àkúkú fòlúwa. irú èwo lèyí o ẹgbà ni a ò mọ tá ò ṣe alágbára ṣùgbọ́n ìjà ò ṣe gbé tàwa nìyí ó gbà ní. ìgbọràn wọlé wẹ́rẹ́ ogun wọnú ayé àbámọ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀ táwa nìyí ó gbà ní alágbára ti sọ agbára lò oore ọ̀fẹ́ ti sá lọ. irú èwo lèyí o ẹ gbà a ò mọ ohun ò ṣe alágbára ṣùgbọ́n ìjà ò ṣe pé táwa nìyí ó gbà ní. irú èwo lèyí o rẹ́gbà ni a ò mọ ohun tá ò ṣe alágbára ṣùgbọ́n ìjà ń ṣe pé tàwa nìyí ò gbà ni. irú èwo lèyí o ẹgbà ni a ò mọ ohun tá ò ṣe alágbára ṣùgbọ́n ìjà ń ṣe pé tàwa nìyí ò gbà ni. bíyà ńlá bá gbé ní sánlẹ̀ kéékèèké á gorí ẹni alágbára ti sọ agbára nù ó dẹni ìyà láwùjọ tàwa nìyí ó gbà wá kalẹ̀ àkúkú fòlùwà. irú èwo lèyí o ẹgbà mi a ò mọ tá a ṣe. Ah, má jẹ̀rú ò bọ̀ ọ yọ̀ lẹ́nu pé inú ilé tọ́ba yín ni ẹ mọ́ wò bẹ́ẹ̀ mo ti jáde wá. bẹ́ẹ̀ hmm kí lọ́ba yín wí pé yóò ṣe yín bẹ́ẹ̀ bá wọnú yàrá yìí. ọba wa sọ wípé ẹnikẹ́ni tí ó bá wọnú ilé yìí kì yóò ní ẹ̀tọ́ kankan nínú ààfin mọ́ àti wípé ọba wa sọ wípé ẹnikẹ́ni tí ó bá wọ inú ilé yìí kì yóò ní ẹ̀tọ́ kankan sí adé ọba. ọ̀rẹ́ mi ń sàn fún mi sórí bẹ́ẹ̀ bá wọnú ilé yìí ẹ ó lè ṣe ohun gbogbo bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ẹ ó lè ṣe ohun tó wù kódà ẹ ó lè dọ̀ba. kódà ó lè dán ọ lójú wọ́n wọnú ilé yìí padà wá lọ́la ṣùgbọ́n bẹ́ẹ̀ bó bá padà wá lọ́la ìwọ àtọkọ rẹ ní kẹjọ wá o kó lè bá a dá ilé pé wọ́n padà rí i pọ̀ wá o ọ̀rẹ́ mi. irú èwo lèyí o ẹgbà ni a ò mọ ohun tá ò ṣe alágbára ṣùgbọ́n ìjà ń ṣe pé tàwa nìyí ò gbà ni. ọkọ mi obìnrin ọ̀hún ò ní pẹ́ dé mọ́. ọ̀rẹ́ mi ọmọ parọ́ fún ọ bí. nì gbà ń táwọn ajẹ́ ń bínú tá a fi ń dán tá à ń fi somi ara rẹ̀ mi wò rí bẹ́ẹ̀ bá wà wọlé mi ń tẹ́ bá bá ń bẹ̀ tí ọba wù ẹ lè jáde <laughs> kí wọ́n ní ọba wa wá ń parọ́ fún así látijọ́ yìí àṣé ayé kan tó ń bẹ́ẹ̀ bì tó tó tó tó tó tó tó tó tó tó báyìí. ọkọ mi sọ ma pé ìwọ ló lórí ilé ìwọ ṣáwájú mo sì ṣèlérí fún ọ pé mo tẹ̀lé ọ lẹ́yìn. kì í ṣe pé òun ò lè ṣáájú ṣùgbọ́n àwa méjèèjì iná láàjọ débẹ̀ lẹ́ẹ̀kan náà ó ti yọ báwọn ètò ìyẹn máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ ìwé náà alágbára ṣùgbọ́ ìjà ń ṣe gbé tàwa nìyí ó gbà ní. ọmọlẹ́wà ìmúláwà yìí ilé ẹrú ni o ilé ẹrú ni bí o ilé ẹrú ni ọmọlẹ́wà ìwọ ló sì ní àwọ̀ bẹ́ẹ̀ o ìwọ ló sì ní àwọ̀ bẹ́ẹ̀ o láwa tó yẹ pé à ń jẹ gbádùn nílùú àlàáfíà lọ àwa dẹni tí wọn mọ gbé nu ilé ẹrú pẹ̀lú àwọn ẹran. ọyẹ mi náà. ọmọlẹ́wà ọmọlẹ́wà ọmọlẹ́wà ọmọlẹ́wà. ilé ọkọ mi kúyà mi. ilé ẹrú pẹ̀lú àwọn ẹran. ìmọ̀ pé bí ó ṣe rí lọ́lẹ́ yìí ogun wọnú ayé àbámọ̀ nílẹ̀ ìyìn táwọn ayé pa ògbógún ẹni èèyàn pa ògbógbọ̀n ẹni ó fowó ara rẹ̀ síra rẹ̀ wọ́n pọ̀ wọ́n nílẹ̀ gbàgbéje ọ̀rọ̀ òdò lọ́jọ́ àfiyèsí olùsàsáró ọjọ́ burúkú lọ́jọ́ tá a ṣètúfò akọni ha ha ha mo sì ké ké ké ké awífúnni á tó dání àgbà àjàkadì àṣé gbogbo bí mo ṣe ń sọ̀rọ̀ tí mo ń ké ẹ̀yin gbà mo yín gbàdó sí ha wọn á ṣe tán jájú ọ lọ́wọ́. ìyá ńlá bá gbé ní sanlẹ̀ kéékèèké á gorí ẹni. wọ́n ṣe o alágbára ti sọ agbára nù ó dẹni ìyà láwùjọ. kàbíyèsí ìbá wí fún yín pé bẹ́ẹ̀ ṣe ń kẹ́ tọkọtaya tẹ̀ ń kẹ́ wọn ní tẹ̀ ń kẹ́ wọn lójú yọ ọ́ lẹ́yìn wọn ó sì orí ọ̀fẹ́ ń lò wọ́n ti sì lò báyìí ní ìsìn àwìn gbà. ìjìyà ìgbọràn wọlé wẹ́rẹ́ ogun wọnú ayé àbámọ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀ táwa nìyí ó gbà ní alágbára ti sọ agbára lò oore ọ̀fẹ́ ti sá lọ. irú èwo ah, ah. náà tún wá débi. arákùnrin ó ti tó bí ọjọ́ mélòó kan tá a ti wà lóko ẹrú nìyí <laughs> nítorí tiẹ̀ wàá dùn mí jù ni pé àsìkò sọdí púpọ̀ wa ó ti tó báyìí. <laughs> ènìyàn ń pọ̀ sí i lóko ẹrú táwa ní yé oyè wọn ìwà ipá pọ̀ sí i bẹ́ẹ̀ sì ni ìdààmú ń pọ̀ sí i. ọlọ́gbọ́n ayé ti sọgbọ́n wọn lò ìhà ìfẹ́ ti sá lọ ènìyàn ń pọ̀ sí lóko ẹrú táwa ni yí oyọ̀ wọn ìwà ipá ń pọ̀ sí bẹ́ẹ̀ sì ni ìdààmú ń pọ̀ sí ọlọ́gbọ́n ayé ti sọgbọ́n wọn lò táwa ni yí ó gbani. Ah! ẹ̀mí yẹrẹgbẹ tí ò níbi kan àgbámú ó fi gbogbo ṣe kìkì dáná Ẹmí yẹrẹgbẹ tí ò níbi kan àgbámú ó fi gbogbo ara ṣe kìkì dánró ah! èmi tí mo mi èmi ah! lágbàlá mi yà èmi náà mo wá dẹni tí ń tí làwọn ẹrú wá sùn mí bọ̀ ní gbogbo wọn wá ṣe yàyà yòyò lágbàlá mi ń bí kódà tèmi gan fẹ́ ju tọba lọ. kíkì rèé lọ́pọ̀ jàǹtìrẹ yìí èlùbọ́ ń bẹ́ lẹ́rẹ̀ kẹrẹ̀kẹ́ ní owó ti ṣiṣẹ́ èyí tọ́yọ̀ mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. iná <laughs> rí ọ̀rẹ́ rẹ̀ olórí ogun rèé. Ah! gaga gaga lẹ́rù. olúwa mi olúwa mi o èmi ló dé. n tí mo rí yarí lẹ́nu o ibi mo rò pé èèyàn méjìlá kó lẹ́rú tẹ́lẹ̀ nígbà tó yá wọn di e ẹ ṣùgbọ́n nígbà tí wọn ò débẹ̀ ní ìsìn wọn ti pọ̀ jáǹtì rẹ̀ olúwa mi o. Ah! má ṣàkíwọ́ wọ́n kéwèé wọn tí ò yọ pọ̀ ju tó yọ lọ ọmọ pé wọ́n kiri ságiri ọ̀là gírí kàkà ẹ̀mí iná ọkùnrin ogun. wọ́n yà wọ́n lẹ́nu kò yà mí lẹ́nu. ṣé àwọn bàbá àkókò sọ di púpọ̀ wọn ti tó ni. olúwa mi ẹ̀ sọ. àkókò sọ di púpọ̀ wọn ti tó. ìwọ̀nba àgbà táwọn bàbá wọn ti jẹ̀sọ́ dáa fún wọn. ó di dandan gbogbo àkókò tó bá fẹ́ sọ ni di púpọ̀. wọ́n gbọ́dọ̀ pọ̀ sí ni. àti pé inú mi sì dùn wípé ìsọdipúpọ̀ wọn kò bá wọn lù wọn lọ́rùn èyí mo nílùú àlàáfíà lọ́hùn àgbàlá níyà ni ló ti bá wọn. wọn ò wá tí pọ o. wọn ò tún tí ì pọ báwọn. wọn ò tí pọ. wọn máa pọ̀ jáǹtì rẹ rẹ. wọn tún pọ̀ sí i. ọ̀wá mọ tó ṣe báyìí ẹ lọ kó wọn wá fún mi. àgbọ̀yé olúwa mi. ọ̀ka rẹ̀ ó ní àwọn nǹkan nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ bá ń ṣe ẹ̀yin ọmọ ìdá. ẹ rárá ẹ rárá ó bá a rẹ. torí bùrìbùrì kan báwọn jíjú ẹ̀sán ọmọ aráyò ní fipá fún yín lóúnjẹ. àṣẹ o àṣẹ bàbá. ìwé àdánìkejì rẹ ẹ wàá lọ rè kó àwọn ẹrú wọn fún mi. ṣe gbọ́ ó ní àwọn ìkìlọ̀ kan tí mo fẹ́ fún yín àti wọn papọ̀ ó yẹ ṣe kánmọ́kánmọ́kánmọ́ kíákíákíá ẹ ṣeun ẹ káre. ènìyàn ń pọ̀ sí lóko ẹrú táwa ní kí ó yọ wọ́n ìwà ipá ń pọ̀ sí bẹ́ẹ̀ sì ni ìdààmú ń pọ̀ sí ọlọ́gbọ́n ayé ti sọgbọ́n wọn lò ìyá ìfẹ́ ti sá lọ ènìyàn ń pọ̀ sí lóko ẹrú táwa ní yí ó yọ ìwà ipá ń pọ̀ sí tẹ́sí ni ìdààmú pọ̀ sí. olúwa mi o. ọlọ́gbọ́n olúwa mi olúwa mi a ti kó wọn dé o. ẹ gbọ́ ẹ mú wọn bó bá ṣe lúlù ẹ lù wọ́n. olúwa mi àgbọ́yé. kódà bó bá ṣe pípa ẹ pa wọ́n. kápá olúwa mi kí n bẹ́ẹ̀ àgbọ́yé bàbá. ìwọ gbẹgbẹgbẹ olóò gbẹgbẹgbẹ ọmọ àlè ni ọ bẹ́ẹ̀ ni ẹ wá gbọ́ ṣé a rí bó ṣe wà yìí. olúwa mi àgbọ́yé. ẹ jẹ́ wọ́n gbòòrò ara wọn ẹ jẹ́ wọ́n ṣiṣẹ́ bí erin ká máa jàjà àrírí. olúwa mi àgbọ́yé. ẹ jẹ́ ká bùrìbùrìbùrì ká bú sẹ́kún ẹ fi ẹgbà fún wọn lóúnjẹ jẹ èyíkéyìí tó bá ṣe bí olórí kúkú nu wọn bó bá ṣe lúlu ẹnu. kálù. èyíkéyìí tó bá ta sí àgẹ̀rẹ̀ nínú yín á fi ẹ̀ra rẹ̀ pọ̀ ni ẹ jẹ́ kí àwọn ọmọ wọn kán jìyà táwọn bàbá wọn ti ṣe. ẹ fún wọn ní pákíjẹ ẹ fún wọn léèrí tútù ẹ fún wọn sán. gbogbo ẹ̀ láfún olúwa. kí ló bá mọ̀ pé ayé kù síbi kan. àgbọ̀ yìí bàbá. ọ̀ya ẹ gbéra ẹ kọ́ wọn lọ. ayé yóò ti bàjẹ́ ẹ̀yìn. ẹ jọ ẹ mọ ẹ mọ jẹ́ wọn. kí ni bàbá rẹ bọ̀ tó tí mọ bí ọwà ẹ sọ òwò ìjà òun sì gbé tàwa ní ìlú gbani. ọ̀pọ̀lọpọ̀ mẹ́lá aláṣẹ ẹni bá pàmì àbọ̀ ọ̀ yọnu ẹni tó rù gan ìjọ̀rùn ni wá alágbára ti sọ agbára nù ó dẹni ìyà láwùjọ tàwa nìyí ó gbà wá kalẹ̀ àbùkù olúwa. ìbànújẹ́ wà mo wí tí tí tí mo sọ̀rọ̀ títí. ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́ ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà ẹni a sọ̀rọ̀ fún tí ọ̀fẹ́ ó dún rẹ̀ ní nǹkan ni. kábíyèsí kí wọ́n làwọn olóyè yìí wá sọ gan-an. Ah, olóyè olóyè wo ṣe ni a mọ̀rùn bọ́rọ́ bọ́rọ́ ọ̀pọ̀lọpọ̀ àwáwí ni a kún fún. kò yé ọ ni ọwọ́ epo bá ní í ìbá bá ní ayé nípa ayé nípa èèyàn ní sọgbà àdọ̀gbọ́n ọmọ aráyé ní faná ògúlùtù jẹ́ fi ń dóra wọn. fún ọmọ aráyé ayẹ̀ ń à ẹni ayé ayé ayé ò jẹ́ nǹkan kan ẹni ọba aráyé yìí sá fún. ṣùgbọ́n kókó sì tún gbìyànjú ẹ̀ wò nínú Ọbàtálá lásán ẹ̀jẹ̀ ò tán lè kan náà wọ́n tó sọ fún ọ. ọ̀tún ajagbẹ̀jẹ̀ kàbíyèsí òyà ọlẹ́nu bí mo lẹ́nu bí mo ṣe ránṣẹ́ yín báyìí mo kàn sáré mo kàn ré sọ̀kan lórí kan mo gbé wọ̀ mo sáré bọ̀ yìí. àṣẹ wá. ò sàṣetì. àṣẹ o kábíyèsí. bí ọba nídìí ni o obìnrin èjẹ kú mọ́lú. ẹ ṣáà wò ó. òjò tí ń rọ̀ tí ò tí ì dá. Hmm. adániwáyé ló mọ iye èèyàn tí ó pa. lọ́mọ lọ́mọ ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí náà ni hmm. ọ̀rọ̀ àwọn tí wọ́n ń bẹ ní ìlú ẹrú. nílùú ẹrú. bẹ́ẹ̀ ni ah! a kò rọ̀ ẹ́ lówè ó mà láàárọ̀ nù. Ah! bó o la ti ṣe é ọ̀nà wo la gbé gbà táwọn èèyàn wọ̀nyí ó fi padà wálé wọ́n ah! á rò ó mo rò sọ́tún mo rò sósì mo ní kí n sọ fún ọ ìwọ gẹ́gẹ́ bí ọ̀tún ìlú yìí hmm. ìwọ ló ń kọ́ àwọn olóyè yòókù sódì hmm. Hmm. àbọ̀rọ̀ mi ò yẹ. èmi lọ̀tún Àjàgàjìgì. Eh, eh. nígbà tọ́rọ̀ wá rí báyìí ẹ gbà mí ẹ gbà mí torí àwọn èèyàn wọn yóò gbọ́dọ̀ lọ kàdákẹ́ mi. fẹsẹ̀ kò hmm. báwọn ọmọ yìí ó sì ṣàyẹ̀wò sẹ́rí wálé hmm. aṣọ tó bá kàn wọ́n ségun ní á pè ní dẹ̀pẹ́ hmm. ọ̀tún ìwọ ń dẹ̀pẹ́ mi ń dẹ̀pẹ́ mi kábíyèsí ó ti kẹ́ ẹ múra kẹ́ ẹ tètè wá lọ. kábíyèsí ó wà lóòótọ́ ni èmi náà ń jẹ̀pẹ́ yín èmi mo súnmọ́ yín jù àkó arápá lọ́kàn gùn sọ̀rùn tọ̀ ṣùgbọ́n mélòó mélòó lè lu ẹrú n ò bá pé wọ́n lọ olúwa mi ṣùgbọ́n n ò lè lọ ah, kábíyèsí n ò mọ̀ pé n ò sọ fún yín ẹ mọ̀ wá wò ó tó bí ọjọ́ mélòó kan lẹ̀ ní ìsìn òjòjò ń ṣògùn ara ògùn òde ara mi ò yá kábíyèsí n ò gbádùn ẹ máa wá àìsàn tá wí kò fojú hàn lóde ara o inú àgọ́ ara báyìí ni ti ń dà láàmú àti pé wọ́n ní wọ́n pé kí n mọ̀ tún rìnrìn àjò lẹ́nu lọ́lọ́ yìí títí di bíi òṣùpá mélòó kan bí ọba jẹ́ ẹ̀yin ni olúwa mi kí mò ń ṣeékún rárá mi ọ̀yá. ọ̀tún ìwọ jẹ bẹ́ẹ̀ mi. kábíyèsí ìwọ jẹ bẹ́ẹ̀ mi. ẹ kúrò ìfẹ́ tó délẹ̀ iná wà á láti àṣẹ báyìí nìsín èèyàn mẹ́ta ó ṣe dúró méjì méjì olúwa mi ẹ ṣe á wo ọba pé irú ìgbàlógún ẹ mọ̀ pé àtúwárí la ẹgbẹ́ ṣe ogun jíjà láìsí gbígbálógún tó bá kó gbogbo àwọn àwọn jagunjagun rẹ̀ ntọ́ bá ṣáájú wọn lọ lu ẹrú náà mọ̀ mọ̀ pé ǹjàwé yóò sẹ́nu rí olúwa yìí ara tèmi ní ọ̀yá o. ta ni n ó wá rán ta ni yóò lọ fún mi láti lọ gbà wọn sílẹ̀. bàbá lé bàbá lójú ogun. ta ni yìí lọ. Hmm. àgbàjòyè lu àlàáfíà. kábíyèsí ọkùnrin kí sí. Ah, kò yà ọ lẹ́nu bí mo ṣe bọ̀ ah, lákòókò. yẹ mí nà lẹ́nu kábíyèsí. tó o yà lẹ́nu. tó ń bọ̀ lókè ń bọ̀ mo mọ irú èèyàn tó mo pé dá létí sì ni bójúbójú nani nani tí ń na jàǹdùkú lé wọn. ọgbà mi ni bó ṣe lọ sí ìlú ẹrú ó lọ bá ń kó àwọn èèyàn yìí padà wálé. Hmm? kábíyèsí mo hmm? yẹ ká ẹlẹ mọ̀ mí kábíyèsí lánàá ní kó tó dùn mí pé mo dáńtọ́ mo po dédé gbogbo oúnjẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo gbà wó bọ̀ bẹ́ẹ̀ ni kábíyèsí àmúyẹ̀bùsọ̀ ni mo tẹ̀ nínú kóoru mọ̀lẹ́ mo tó tẹ̀mí fún akutọ́ mo fún amútó tẹ̀mí lódún tó mo lù èmi ó dúnmọ̀ kan oògùn kan ni òní máa jó oògùn ọ̀la máa jó oògùn bàbá dọjọ́ mẹ́ta máa jó oògùn bàbá dọjọ́ mẹ́ta lárúgbó parúgbó máa ń wọ́n sòrò lójú ìdọ̀bà tó fi lọ́mọ kábíyèsí kábíyèsí ó sapá kan jà wọn kíní kan ló bàjẹ́ òjẹ́. lápò òun gùn jó tọ́lọ́ kábíyèsí lẹ́nu lọ́la yìí lóòsà àwọn baba ńlá baba mi òòsà gbìyànjú ní ẹ kàn sí mi kábíyèsí ó ní gbọ́dọ̀ jáde ń gbọ́dọ̀ rìn jáde kábíyèsí lẹ́nu lọ́lọ́ yìí títí tó sùpà mọ́wé pé kábíyèsí ah, bẹ́ẹ̀ ni kábíyèsí bẹ́ẹ̀ ni kábíyèsí kábíyèsí. òṣùpá mẹ́wàá bẹ́ẹ̀ ni kábíyèsí kọ̀ ngòsùpá mẹ́wàá báyìí pé nǹkan ti bàjẹ́. èkó lè bàjẹ́ kábíyèsí tó bá sì bàjẹ́ yóò látúnṣe kábíyèsí kọ̀ pọ̀. bẹ́ẹ̀ ni mẹ́wàá ń kọ̀ pọ̀ ju kábíyèsí. Ah! ó tún sọ fún ó tún tún ọ sọ fún ni o ó tún tún ọ sọ fún ni o ipò ọ̀rọ̀ tí ń bẹ lẹ́yìn àpọ̀rọ̀ lọ́rọ̀ rẹ olóńloko ni o bó o bá tokoto dò ní ó bọ̀ ọ̀rọ̀ rẹ ń bẹ o. tiẹ̀ wá ti fẹ́ di bó bàjẹ́ àtúká hmm. ṣé n wà ní lọ sí ìlú ẹrú báyìí. Ah! o ò lè lọ bẹ́ẹ̀ ni àrẹ̀mọ o ò lè lọ gbọ́ e, e, èmi ní sọ ṣé o pé ìwọ nìkan ni kábíyèsí wá bí ni bí iná bá kú ìran wọn ní ìfẹ́ rúbọ àfi bojú ọ̀gẹ̀dẹ̀ kú fọmọ rọ́pò báládì ọ̀bá sílé gbọ́ ta ló rò pé yóò jogún ẹbú náà ó lé lọ ohun burúkú sì ní kí májèsín ó fò sánlẹ̀ lójú òbí kó wọn alákejì lọ ó lé lọ o àrẹ̀mọ. àrẹ̀mọ ó lé lọ o ọ gbọ́dọ̀ lọ o ah! ọmọdé yìí ọmọ kọkọ mọ kankan o. Ọlákúnlé ọmọ mi. ìyá mi. bá a mọ̀ lọ sílùú òdì kejì ara kábíyèsí wa ti gbẹ̀ kan ń wẹni tí ọ̀nà lọ sílùú ẹrú n ò sì fẹ́ wọ́n rán lọ́mọ pé òbí méjì wọ nìkan náà ni. òótọ́ ni ṣùgbọ́n Yorùbá ní bí èèyàn bá ṣe ni rí ẹnì kí n sọ wípé ó dé sí ni. Lákúnlé ọmọ mi. ìyá mi. mo wí bẹ́ẹ̀ mọ́. Ah, ah. wọ́n ti pe ọ̀tún wọ́n ti pe òsì ó sì mọ̀ pé ìyálóde ni mí èmi lọ́kàn wàá máa lọ. òótọ́ ni ìyá mi àti wípé ọmọ òkú ọmọ òye ẹjọ́ kó kájẹ̀ kọ́kọ́ kíyà rẹ̀ kú oríire. lákúnlé ọmọ mi wá máa lọ ìwọ nìkan mo bí orí tí wọn ò lò lẹ̀kẹ̀ wọn ò lò tọwọ́ wọn ò lò tọrùn wá máa lọ. ìlú dìkejì yá mi. ọmọ mi tí mo wà yìí àwọn olóyè yòókù ọ̀gbọ́dọ̀ rí mi ìlú ọ̀gbọ́dọ̀ mọ̀ fún wa bí máa lọ ọ̀dàbọ̀ máa lọ ọ̀dàbọ̀ máa lọ. ta ni ó lọ fún mi láti lọ gbà wọ́n sílẹ̀ ta ni yíyọ lọ. bá a lówó tó kúnlé kò sí ní tó dàbí ayọ̀ lọ́kàn ẹni o tá a bá sì dáde kálẹ̀ ẹrù ọ̀la bí dùnú ọ̀bá sí òtún bá ń tẹ́ lọ́rọ̀ ilé ayé fún. ẹ̀yin olóyè ìyálóde ọ̀tún balógun ẹ̀ ń wò mí ràn ni ẹ̀ ń wò mí ràn ni káàsà. a nílò ẹnìkan tí ó fi ara ẹ̀ sílẹ̀ fún ètùtù láti lọ sí ìlú. bó o ní ìbá ti dùn tó kò ní dùn mí bí ẹni tó fi wọ́n sọ̀gìrì ṣùgbọ́n ìlú ẹrú lọ́hùn ìsọdí púpọ̀ ló ká wọn mọ́ tó bá wá rí bẹ́ẹ̀ a nílò ẹnìkan nínú ìjọba wa yìí tí ó fi ara ẹ̀ sílẹ̀ fún ètùtù tí a fi ẹ̀jẹ̀ rẹ̀ tá a fi ṣe ètùtù àti afárá afárá ńlá tó so ìlú àlàáfíà àti ìlú ẹrú pọ̀ láìsí ẹ̀jẹ̀ afárá ò ṣeé ṣe láìsí sí afárá àwọn èèyàn wọ̀nyí ò lè ṣẹ́rí wá sílé. gbogbo ìjòyè ẹ dẹ́kun ẹ bá mi lọ. ọ̀rọ̀ di kókó ọ̀rọ̀ dìkàyà ẹ sọ mi ta ní ọ̀dọ̀. kábíyèsí olúwa mi èmi ọba pé ẹ̀yin olóyè ìka tó bá ṣẹ̀ lọ́ba gé kátọ́sẹ̀ ọba sì ti gé àwọn náà wọ́n ṣàìgbọràn ẹbí ẹni ọ̀sà ìgbọràn náà sì ní jíjìyà ẹ̀sìn àìgbọràn rẹ̀ olúwa mi èmi ọba pé wọ́n jù ẹ sí tójú wọn wà lójú rí wọn mọ ọ̀ràn lọ́hùn mm, olúwa mi kò yẹ kẹ́ ẹ pè wá láàjì kò yẹ kẹ́ ẹ pè pàdé lóru ẹ̀yà àsìkò tó yẹ kó kẹ́lu kó wà ní kọ́ ọmọ ẹ̀sùn. kábíyèsí. àrẹ̀mọ gbéra lẹ̀ sí ò sí. kábíyèsí kábíyèsí èmi ni ràn mí. lọ lọ lọ bo. Ah, ìlú ẹrú. àtàrí àjànàkú. kì í ṣe ru ọmọdé fa ọmọba ah. gbogbo ẹni tí ọba ti lọ sí ìlú ẹrú yìí ó ní àwọn èdìdì méje kan tá a fi yìí èdìdì méje yìí ni ọ̀sà tó kun rẹ̀ gbogbo tójú rí ó rí lọ́hùn ọmọba bàbá tó ro. ẹ ìwọ ń tiẹ̀ ẹ ẹ ẹ lọ gbé ìgbà wá fún mi gbogbo ìjòyè ẹ dẹ́kun ẹ wá ẹ wá bá mi lọ. gbogbo ènìyàn tó wà nítòsí ẹ wá bá mi lọ. gbogbo ará ìlú tó yí mi ká ẹ wá bá mi lọ. láti lọ ra ọ̀rọ̀. balógun ṣàlàyé ẹ̀. ṣàlàyé kàbíyèsí. ọmọba gẹ́gẹ́ bí èdìdì ọ̀hún wọ́n ní kí n ṣàlàyé ẹ̀ fún wọn ó yọ kékeré. ó ní wọn ni ọ sọpò rẹ nù ní gbogbo àsìkò gbà tó bá lò lọ́hùn nínú ìlú ó ní ọ sọ ara ẹ̀ dẹrú ọmọba ẹlẹ́ẹ̀kejì ni ẹ̀kẹta wọn ni wọn kẹgbẹ́ rẹ wọn tutọ́ sí ọ lára ẹlẹ́ẹ̀kẹta líle ọmọba wọn ni wọn bọ sí o náà rí gbogbo èèyàn ẹlẹ́ẹ̀kẹrin ni apáàdì ni ẹlẹ́ẹ̀karùn ọmọba. ìkòkò tó bá ti fọ́ tí wọ́n wúlò mọ́ kò wúlò mọ́. àwọn tó fẹ́ lọ rèé kó lọ́hún tó fẹ́ lọ rèé gbàlà wọ́n ní wọ́n kọ̀yìn sí ọ wọ́n kọ̀ ọ́ síbẹ̀. ọmọba ẹlẹ́ẹ̀kẹfà ni ọ̀nà ọ̀nẹ́gba níwájú gbogbo èèyàn ọ̀gbádùn mi ọmọba kò yé edidi kékeré a ó gba orí ẹ̀ sọnù inú láàrin ìlú ẹ̀rú ọ̀hún á gọrí lọ́rùn rẹ ọmọba sóòdè kàbíyèsí o kàbíyèsí o kàbíyèsí o. ẹkú ẹ̀tọ́ rẹ. kábíyèsí mo ti pinnu tán láti lọ. yéèsì ọmọba ọmọba àrẹ̀mọ. ta ni yóò lọ fún mi láti lọ gbà wọn sílẹ̀ ta ni yìí ó lọ. ẹ̀lẹ́ o. ààrẹ mọ́ wákàyè. ìwọ sí àwa níròyìn kankan rárá bí bá wa sọ pé oníròyìn. ọgbàlù ẹrú lọ ó lò fẹ́ràn káwọn ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá mẹbí àwọn Yorùbá wípé kódà kí mọ̀jẹ̀sì òkú lójú ìyá ẹ̀ ni bó bá ṣe pé mi nìwọ ni wọ́n padà sáàfin ire mọ́ jayé mi lọ. Hmm. mo ti pinnu tán láti lọ sí ìlú ẹrú kí n lọ kó àwọn ọmọ ìlú àlàáfíà tó ń gbé ní ìlú ẹrú padà sílùú àlàáfíà kò sí tó lè sọ tó lè yí ìpinnu mi padà wọ́n ti pinnu tán tèmi. ààrẹ ah, mọ́ ààrẹ mọ́. gbani a ò mọ ohun tá ò ṣe alágbára ṣùgbọ́n ìjà ń ṣe pé tàwa nìyí ò gbani. ìyá ńlá bá gbé ní sánlẹ̀ kéékèèké á ẹni ẹ wà gbọ́dọ̀ ṣé wọ́n sọ pé kò sí dákun ṣe kíní dáadáa jọ. òpò yóò lè máa ń wúkọ̀ kù inú túbú ló kù sí. ṣé bá bá dá arákùnrin jáde tí ó pa ọ́. ẹ wá o ṣé kò sẹ́ni tó mú àdá lọ́nu yín nítorí èyí tó bá fi àdá gé sí olúwa mi inú túbú ni ó kù sí. ẹ̀ka dákun ṣé tá gé alẹ́ wú. Ah ìyá ìgbọràn wọlé wẹ́rẹ́ ogun wọnú ayé àbámọ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀ àwa nìyí ó gbà ní alágbára ti sọ agbára lò oore ọ̀fẹ́ ti sá lọ. sèyí ọ̀rà ah, tẹpá mọ́sẹ́ arábìnrin yìí kí ló dé ṣébí sọ ọ̀nà láti ṣe látàrí. ọ̀ tẹ̀pá mọ́sẹ́ ni ọ̀ tẹ̀pá mọ́sẹ́ ni ọ̀dà náà ah. inú túbú tó kù sílẹ̀ ìdẹ́gbẹ̀rẹ̀. wàá gọ́ bùnú túbú ni wọ́n wá o ah, ẹrú náà ní ṣe ẹrú nílé o. ṣèyí sí lóko ẹrú táwa ní kí ó yọ wọn. ẹlẹ́wọ̀n kan náà jọ làwọn méjèèjì. ìwà ipá pọ̀ sí bẹ́ẹ̀ sì ni dáa ọlọ́gbọ́n ayé ti sọ ọgbọ́n wọn lòun you are a pet inside. owó ṣe ìnàdí ènìyàn ń pọ̀ sí lóko ẹrú táwa ni yí oyọ̀ wọn ìwà ipá ń pọ̀ sí bẹ́ẹ̀ sì ni ìdààmú ń pọ̀ sí ìwà tó dúró yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó ṣiṣẹ́ jàre ó rà dáradára kí ló fà rònú ibi tó àwọ̀ ayé òṣèlú tó sì lè mọ̀ ṣe rà dáradára o ẹ dúró ná kí ni máa ṣe ààrẹ mọ̀ nǹkan náà abẹ́yìn ò rí níbi tí máa ṣe ni. yóò dáa fún ọ ah. n ò mọ pé o ń fura sí i. mo ń fura o. bó ṣe wà kì í ṣe yẹn gidi. kì í ṣe yóò mọ̀ ṣe nú ọ́ nú ọ́ nú ọ́ sí i. ọ fẹ́ràn òbí. àyìn máa ń wà gbogbo bá ṣe máa ń ṣiṣẹ́ nú okun. ẹ máa wọ̀ mí. Ah, ah, tí ó máa wù ọ́ bíi pé mo sì máa gbọ́n tí mo ń wí kò tún dànù kò fẹ́ lábọ́lábọ́ àwọn akọ ẹnu fọ́fọ́ bíi ti mọ̀ lù. okun ọ̀sẹ̀ tí mò ń rí lẹ̀ rí ìgbà tiẹ̀ kankan òdúdú kọ̀ga. ẹ̀yin akẹgbẹ́ mi ah! ẹ jẹ́ jẹ́ ń gbẹ́dùn lọ́wọ́ yín kí n fi gégi. Hmm èmi ọmọ pé ń tẹ́ ẹ rí lèmi náà rí gbogbo wa là ń rí o ẹ dákun sáwà là kó bá a níbí àbẹ́yìn àmọ́ sọ̀rọ̀ mọ́ràn kíkọ́ kankan pa ni ah. hmm. àwa àbíta ibi ọ̀wọ́ àmọ́ tẹ̀lẹ̀ sòsòsò torí pọ́jọ́ mọ ọba. àbí ibi ó sì ju bí bá a ṣe fẹ́rù náà lábọ́ mọ́. Ah, ah. ọba bàjẹ́ àtúkọ̀ ẹ dákun kí n tẹ àbí ẹ̀sìn mọ̀ wo tọ̀gàgbà tí tí máa ń ṣe bí pé bóyá òun jẹ́ kẹ́nà èmi ò bẹ̀rù rẹ. èmi bẹ̀rù rẹ torí bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ báyìí ṣíṣe làyà mi ọláka. kí ni sáwọn owó yẹn tó tò sórí jẹ pé ọlọ́run alájà jagun ni. ṣé lóòótọ́ èmi náà ò ní bẹ̀rù rẹ mọ́. sọ̀rọ̀ ọ̀gá wẹ̀wò èmi ò sọ pé gàmbàrí wọn mọ̀ sùn rárá o eh, kọ́sá tí wọ́n mórí kì í bàbá tèmi mọ̀ mọ̀ ní. àbí. bó bá fi lè mórí kì í bàbá mi mọ̀ wàhálà dé nà. oko tá fẹ́ lọ lọ láàárọ̀. oko pọ̀ díẹ̀ o. ọ̀pọ̀ ọ̀pọ̀ torí olúwa mi. ọ̀pọ̀ ọ̀pọ̀. <laughs> àjíhùn ọ̀rẹ́ mi ò mm-hmm. tiẹ̀ wá rí àrẹ̀mọ bàálù àlàáfíà tó wá lọ fira rẹ̀ lẹ̀ tó lọ sí ìlú ẹrú tó lọ fira rẹ̀ jìyà. Ah, kò lè dé ọmọ wọn ní ìlú ẹrú ni iná ni ọba wọn kò lè dé odò ló yí gbogbo olóhùn káàkiri hmm, kò lè dé o ò tiẹ̀ wá mọ tí ń ṣe mí ọ̀rẹ́ mi mo kàn fẹ́ sọ fún yàn ni mm. sórí àrẹ̀mọ mm. ojú mi ti wà lára rẹ̀ mm. wípé tí mo bá ti fẹ́ lọ́kọ ọ̀nì ìfẹ́ oh. èmi ò dolórí ìwọ dọ̀rí olórí. Oh. èdè. nígbà tó wá mọ̀ bá wọn nígbà wọn ń wáyàn kí ló dé tó fi fira rẹ lẹ̀. Oh. ọ̀rẹ́ mi nílùú gbogbo ara mi. bàrà igi kaṣú àwa mọ̀ so bàrà bí. <laughs> igi kókò àtẹ́jú yín ṣe wá pọ̀ bẹ́ẹ̀ yín kínní yìí pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ àti nǹkan renu hmm. ṣé nǹkan renu. kí n tiẹ̀ hmm. lọ́kàn a sì wí táyì ṣé bí àpẹẹrẹ tìmọ́ nì lọ́wọ́ yín ṣé bí wọ́n ní ẹ̀rí káàtì mọ́ lóko ni àbí ṣé o ti kó wọ́n ran yín ṣẹ́jọ́ wọn ni ẹ wá mọ̀ tó ń bíbí àfẹ́jọ́ ẹlẹ́jọ́. kí n tiẹ̀ ìwọ ọ̀bá níṣẹ́ láàárọ̀ kùtùkùtù ọmọ tọ́gi ká láì ṣẹ́dun. àjẹ́ ọ̀rẹ́ mi jẹ́ lọ. kò ní sẹ́yìn tí ẹ ẹgbẹ́ ẹlẹ́jọ́ yìí náà ni kò sí wọn ò mọ kankan. ìdójé kí n kò wo ipa pọ̀ ni pé ẹ rí i pé àsìkò ti tó lásìkò olùkọ ẹrú tá a wà yìí. kò ti tó ó ti ẹ̀ ti sú èmi ibi ti sú èmi o kódò ti yẹ ká ti kú. èmi kan o mo ṣàwọ̀ gbàgbára mi láti kú ní ìlú ẹrú yìí ṣùgbọ́n odò ló yí gbogbo ìlú ìka. Hmm, bàbá kú ni ká kú kò sí ọ̀nà ibi tá a gbà ká kúkú gbàgbé bíbí gbogbo owó kù sí. ó kí wá ló là báyọ̀ gan-an. ọ̀nà àbáyọ wà torí ọ̀nà àbáyọ gan-an ni mo ṣe wá ọ̀nà àbáyọ ni pé tẹ́ ẹ bá ti lè gbà mí gẹ́gẹ́ bí olùgbàlà yín. olùgbàlà ọmọ ọba tádé òye ti pèrè ǹdẹ́yẹmí níwọ̀n kan tó ọgbẹ́ ńwájú gbẹ lẹ́yìn bí ìṣòro tó gbé adé bí yìí dàkún ó ń pèrè lólùgbàlà kí dọ́dẹ́ láti jọta àti débi tó ọgbà wàhálà mo kọ́ rò pọ́rọ̀ gidi bẹnu ọ̀rọ̀ tó sọ nínú ìwé yìí dákun jẹ́ ìgbẹ́dọ̀ lọ́wọ́ rẹ kébí kéèkì arákùnrin wo ń gbẹ̀rẹ̀ bí dákun torí ọlọ́run ṣé kí ló dé tó fi gbára rẹ là látijọ́ yìí torí òun sọ fún wa ní ọdún ìgbà tó bẹ̀rẹ̀ sọ pé gbogbo ẹ mo rí mọ̀jẹ̀ ń sọ̀rọ̀ jù à ń lọ èmi àti àmọ́ tí àjọmọ kẹ́ni ara wa ni ṣùgbọ́n láyé láyé rẹ tó fi ṣáájú mi kú mọ́ dàmọ́ràn rẹ mọ́. Hmm. ọgá olùgbàlà kí wọ́n á lọ́nà àbáyọ báyìí o. jẹ́rìí kò sí ọ̀nà míì lẹ́yìn pé kẹ́ ẹ gbà mí ní olùgbàlà yín nìkan. olùgbàlà wọn. gbogbo yín. àwa. bẹ́ẹ̀ <laughs> jẹ mọ para rẹ. lomi kanlẹ̀ lomi kanlẹ̀ bí sísè mi kanlẹ̀ lẹjẹ ń gbẹ lára rẹ olùgbàlà òṣìkí ni. ṣiṣẹ́ tá a fi hàn tẹ́ra mọ́ èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi sì ti gbọ́ lólùwà tó gbàlà. olúwa mi ẹ rí i pé eléyìí mọ̀ tó ayọ̀ o. èyí náà tọ́kẹ̀ mi olúwa mi. ayé mọ̀ sí wa dáadé o ẹ̀yin náà lẹ́ wá di ẹni tí ẹrú pọ̀ lágbàlá báyìí ẹ ń rán wọn lọ oko bẹ́ẹ̀ lẹ́ ń rán wọn lọ odò kò tiẹ̀ wá sí wàhálà kankan mọ́ olúwa mi. ayé ti dáadé o àwa náà wá ń jayé bí ọba títí gan ṣe àjù tọba lọ báyìí. ṣé ọmọ pé. olúwa mi eléyìí tó kẹ̀mí náà. olúwa mi. kò gbanú tó ń kó gbanú ara rẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ ṣiṣẹ́ ọkùnrin yìí ni ẹ gbìyànjú ọ̀dọ́ tó yìí ẹ káàdì. olúwa mi o. wọ́n ti orí ẹ̀sọ́ olúwa mo ní bẹ́ẹ̀ ẹ̀sọ́ kò ní. ẹjọ́ sọ tó bá fẹ́ sọ tó bá wíire bí ò wíire á pa náà ni. pa náà ni tẹ́lẹ̀ náà kò ní bọ́ mbẹ́. kó o bá sí ni olúwa mi àyà arákùnrin kan ti ń pera rẹ̀ ní àrẹ̀mọ láàrin wa òun ló pera rẹ̀ lólùgbàlà ó sì ní òun fẹ́ kó wa kúrò lóko ẹrú táwọn yìí ó ní wọ́n fi tó ilé jẹ́. olù gbàrà ṣẹ́bi tí mo wà iná. olúwa mi o olúwa mi o. láti kọ́ ti gbé ẹ̀rọ olúgbàrà. olúwa mi ẹ̀rọ. ọ̀dà kò séwu ọyẹ ìgbéra sọ. olúwa mi. ẹ̀jẹ̀ lárakùnrin ẹ̀rọ ẹgbẹ́ wa. mi ò kó mi tẹ́ mi ò bí ti tọ́ mi lọ́rùn. ìfọ̀ ìjàsáyìn. ilé pẹpẹ ilé pẹpẹ o gbọ́ wọ́n ní wọ́n pẹ̀lú ààrẹ lólùgbàlà. wí. <laughs> ó yẹ yẹ ó lé mi. wọ́n tún lọ mọ̀nà tó lè fi báwọn erékùsà lọ kúrò lákàtà mi yá ni ṣé bẹ́ẹ̀ ni èmi lè fi kú lágídí. dábì náà. sí o. ẹ nàró ẹ pé àwọn yòókù tán jọ jẹ́rú ẹ pè wọ́n papọ̀ tẹ́ ẹ bá ti wá àná tán ẹ mú lọ sóko parun ẹ jẹ́ kó gbòòrò ara rẹ̀ ẹ fi ẹ̀jẹ̀ ara rẹ̀ ẹ jẹ́ kó gbọ́ omi ara rẹ̀ ẹ fi nílà ọ̀yà mu pèrè ìlú olùgbàlà. ìyín pèrè ìlú. ó jẹ burúkú mẹgbà. ẹ lọ́dọ̀ ó máa bá a kà ó. ìdí ní tó sọ ká tó bẹ́rì ẹ̀ dànù. ẹ̀yin ènìyàn mi ní kété tó bá ti bẹ orí mi tán ẹ lọ sí orí òkè Ìràpadà ẹ ó rí ọkùnrin kan aláṣọ funfun yóò sọ ohun tí ẹ ó ṣe fún yín. alákọ̀ọ́rí arìndẹ̀ òpònú èèyàn ṣáwọn òun ẹ lè kó làkàtà mi yá yín tó fi sọ pé ká lọ pàdé ẹnìkan sórí tí n bá súnmọ́ tí n bá gba ojú ẹ ẹyin tí yóò yọ sí mi lọ ń sì tẹ̀ fọ́ bẹ́ẹ̀ ni kí ló ń lóore ẹ lórí alákọ̀ọ́rí. ayé mi tẹ̀lé wá mi. ìfẹ́ ló fara hàn tó ṣiṣẹ́ ìràpadà wa. ìfẹ́ ńlá ìfẹ́ tí kìí jẹ níníya. jẹni níyà. ààrẹ mú. ìfẹ́ ìfẹ́ ńlá ìfẹ́ tó fara hàn níyàn tó ṣiṣẹ́ ìràpadà wá. ààrẹ mú. ńgbà tí wọ́n fẹ́ bí ààrẹ mọ́ lórí ó ní á pàdé ọkùnrin aláṣọ fún ọ̀gán bí àrẹ̀mọ́ sọ fún apọ̀ gangan ni wọ́n. àbẹ́ẹ̀rí nǹkan báyìí. ṣé wàá rí orí òkè padà yìí ibẹ̀ la gbà padà sílùú àlàáfíà. ọlọ́pàá lọ. gbogbo ará ìlú tó yí ẹ bá mi lọ láti lọ ra wọn padà ẹ dákun ẹ mi sì rò báwọn ẹni yóò dé. balógun kàbíyèsí ah, hmm? lágbá lọ́wọ́ àwọn òní lágbá lọ́wọ́ bàbá tó bàbá tó ta bàbá tó bí mi ah, lágbá lọ́wọ́ òṣòkè wọ́n dé fúnébà aládé tó kó olùmọ́gò kábíyèsí wọ́n dé. bẹ́ẹ̀ni kábíyèsí wọ́n dé ńgbẹ ti pé àmì ara sọ yín o ọkàn mi náà balẹ̀ mọ́ pé wọ́n lè ní jàgbá kó kó kọ́ mọ́ ṣe lójú fìrí wọ́n dé ẹja eh, sì retí wọn wọn dé. bẹ́ẹ̀ ni kábíyèsí ẹ fọkàn balẹ̀ nígbà wọn ti ní wọn ò dé wọn ò dé náà nù. ó dàbẹ̀ pé mo ò gbé wọn ni ó dàbẹ̀ pé àwọn náà ń bá a jáde. káàbọ̀ ẹ gbéra lẹ̀ ẹ kú tọ̀nà ẹ gbéra lẹ̀ ẹ kú tọ̀nà. Àrẹ̀mú mọ̀ bọ̀ mọ̀ bọ̀ bá dúró bá dúró mo ṣoríire Àrẹ̀mú Àrẹ̀mú káàbọ̀ Àrẹ̀mú bọ́yá yìí. kábíyèsí o kábíyèsí ni òkú oríire oríire ni ah, inú mi dùn inú mi dùn ayọ̀ mi kún bá a bá gun ẹṣin nínú mi hmm. ah! kò ní kọsẹ̀ olúwa <laughs> mi. ṣùgbọ́n ah, àrẹ̀mọ ẹ̀yin olóye àbíyèsí ọ̀rọ̀ yìí ò yé mi ó tojú sú mi ó lè ò ní jàgbà kó má ṣe lójú fìrí àwọn tí wọ́n dé yìí ó yẹ kí wọ́n pọ̀ jù báyìí lọ. Eh, eh, kábíyèsí òótọ́ ni o àrẹ̀mọ ìwọ wo mẹbí ọkùnrin àtọmọbìnrin eléyìí àsìkò sọdí púpọ̀ wọn ọ̀hún ló dé bá wọn sí ó yẹ kẹ́ ẹ lè pọ̀ jù báyìí lọ lóòótọ́ kábíyèsí òótọ́ ni ó yẹ wọ́n pọ̀ jù báyìí lọ. ó tọ àwọn yẹn ti yẹ lọ ṣùgbọ́n àwọn yẹn ti rò gbà á ìwọ̀nba àwọn tó gbà ńlá fi agbára fún láti di ọmọ ọlọ́run ìwọ̀nba àwọn tó gbà náà ni mo kó wá yìí. Hmm. àwọn péréte yìí. bẹ́ẹ̀ ni. Ah, hmm, ọ̀dà ẹ̀yin tẹ́ ẹ dé ẹ lọ láyọ̀ ẹ sì padà bọ̀ láyọ̀ mo kí yín kú oríire. ẹ kú oríire ẹ kú oríire o. ayọ̀ yóò mọ̀ ní dìbànújẹ́ o. ìṣe tẹ́ ẹ dé yìí ìgbà yín ò mọ̀ lé sí. àṣẹ. àwo yín ò mọ̀ lé sí. àṣẹ. ọ̀dẹ̀dẹ̀ yín ò ní dàrú o. àṣẹ. ha ayọ̀ ayọ̀ abala títí. abala títí olúwa yìí ẹ̀kọ́ ara yá. ayọ̀ abala títí. ṣùgbọ́n tá a bá wá ṣàkíyèsí aṣọ tí ń bẹ lọ́rùn wọn yìí aṣọ bí ìkọ yìí. Mm, ah, ilé yìí sasọ. o tó ní aṣọ bí ìkọ yìí. aṣọ burúkú lè rí. ayélujára yìí a wà máa padà sáàfin kí wọ́n lọ bọ́ aṣọ ìdánù kí wọ́n lọ bọ́ aṣọ ìdánù kí wọ́n mú aṣọ àyò aṣọ kí wọ́n yé sára. <laughs> olúwa mi ẹ jẹ́ àbá kó ayọ̀ sólà fi. ìwọ tó ń wo iṣẹ́ ìránṣẹ́ yìí ǹjẹ́ ó tiẹ̀ yé ọ bí ìlú àlàáfíà òun ni ìjọba ọlọ́run ọba yìí ni ọlọ́run fún ara rẹ̀ àwọn ìjòyè àwọn ní ìgbìmọ̀ ọ̀run àrẹ̀mọ ni jésù olúwa olùgbàlà aráyé ọkọ àti ìyàwó yìí àwọn ni bàbá ńlá wa àti ìyá ńlá wa àkókò ìsọdí púpọ̀ òun ni àkókò ìbísí tí wọ́n bí sí tí wọ́n sì rẹ̀ sí ìlú ẹrú jẹ́ ayé tá a wà nínú rẹ̀ yìí iná ní èṣù àti àwọn ìránṣẹ́ rẹ̀ ẹran ara ni àwọn ohun èlò tí èṣù ń lò láti má mú kí àwọn ènìyàn kúrò lóko ẹrú ẹ̀jẹ̀ ìran ni àwọn ogun ilé tá a ti bí ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀jẹ̀ àrẹ̀mọ́ ní ẹ̀jẹ̀ ètùtù tí Jésù ta sílẹ̀ lórí igi àgbélébù ní Calvary òun sì ní ọ̀nà kan tí ènìyàn fi lè dé ìlú àlàáfíà tí í ṣe ìjọba Ọlọ́run ìwé mímọ́ wípé nínú ẹ̀písítẹ́lì ti Jòhánù kínní orí ìkíní ẹsẹ̀ ìkẹsàn-án pé bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa olótìtọ́ àti olódodo ni òun ọlọ́run láti dáríjì wá àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣedéédéé wa ìwé òwe orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹtàlá wípé ẹnikẹ́ni tí ó bá bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere ṣùgbọ́n ẹni tó bá jẹ́wọ́ tó kọ̀ ọ́ sílẹ̀ yóò ra àánú gbà wọ́n kà látinú ìwé róòmù orí ìkẹwàá pé bí ìwọ bá fẹnu rẹ jẹ́wọ́ jésù ní olúwa tí olùgbàlà rẹ tí o sì gbàgbọ́ nínú ọkàn rẹ pé olúwa jí dìde kúrò nínú òkú a ó gbà ọ́ là ọkàn la fi gbàgbọ́ sí òdodo ẹnu la fi jẹ́wọ́ sí ìgbàlà wo o gbọ́dọ̀ ṣe ìpinnu gẹ́gẹ́ bí àrẹ̀mọ ti ṣèpinnu láti gbà wọ́n sílẹ̀ kúrò ní oko ẹrú àkókò ìdáǹdè rẹ ló tó yìí ronúpìwàdà lónìí kó o lè bọ́ kó o lóko ẹrú kó o sì lè ní ìsinmi ayérayé torí ọ̀la lè pẹ́ jù. ìfẹ́ ìfẹ́ ńlá ìfẹ́ ìfẹ́ ńlá ìfẹ́ tó fara hàn nìyẹn tó ṣiṣẹ́ ìràpadà wá. ìfẹ́ ìfẹ́ ńlá.

ìfẹ́ ńlá ìfẹ́ tí kì í jẹ níníya. ìfẹ́ ìfẹ́ ńlá ìfẹ́ ìfẹ́ ńlá ìfẹ́ tó fara hàn níyàn tó ṣiṣẹ́ ìràpadà wá. ìfẹ́ ìfẹ́ ńlá ìfẹ́ ìfẹ́ ńlá ìfẹ́ tó fara hàn níyàn tó ṣiṣẹ́ ìràpadà wá. ìfẹ́ tí kì í fara níní ìfẹ́ ìfẹ́ ńlá ìfẹ́ tí kì í jẹ níníya. ńlá ìfẹ́ tí kì í jẹ níníyà. ìfẹ́ ìfẹ́ ńlá ìfẹ́ ìfẹ́ ńlá ìfẹ́ tó fara hàn nìyàn tó ṣiṣẹ́ ìràpadà wá. irú èwo lèyí o ẹgbàá ni a ò mọ ohun tá a ṣe alágbára ṣùgbọ́n ìjà ń ṣe gbé tàwa nìyí ó gbà ni. irú èwo lèyí o ẹ gbà mí a ò mọ ohun tá ò ṣe alágbára ṣùgbọ́n ìjà ń ṣe gbé tàwa nìyí ó gbà ni. bíyà ńlá bá gbé ní sánlẹ̀ kéékèèké àgọ́.